أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وجنات تخرج من طول شأشأ تنبت وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الكل Àṣọ́pẹ́sùn ọlọ́run ọba ṣàṣàrà ilé tí ó fi ààrẹ rẹ̀ tó ti bá padà sí tókọ rẹ̀ léwu. Ilé ìlú ṣe ọjọ́ kẹtàdínlógún nínú oṣù ọ̀rọ̀dọ́rùn ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́ta dín ní àádọ́ta ìjọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ní ìtẹ̀síwájú náà sọ́wọ́sọ̀ ọ̀nà ilé ìta bá gbé ní àyà ẹlẹ́ẹ̀kejìdínlógún. Àwọn àmì ọlọ́run ọba Sùhánà, ìlú nípa òjò wọnẹbáàtì àti rúbìn wọn àṣìjà àti gè wọn làrá àmì àti àwọn ẹranko ọlọ́run bá sọ̀hánà ìrọ̀tà ààlà ó ń ṣe ìrántí fún ni àwọn ìdẹ̀ra rẹ̀ lórí àwọn ẹ̀dá rẹ̀ ìdẹ̀ra tí ó nípa sísọ òjò kalẹ̀ ilé ìwò lélẹ̀ yẹn ná ha. nípa ìdára rẹ̀ èyí tí ò ló ń ka níbi sísọ òjò kalẹ̀ láti sánmà lóòdì wọn àwọn tá a bá ní ìlú. ó jọyọ̀ ní pọ̀ ju débi pé yóò balẹ̀ jẹ́ yóò balẹ̀ jẹ́ òjò yẹn ò ní kéré jù níbi pé kò ní tó ní oko àtúrúgbìn bí kò sí kó ń dìwọ̀n ohun tá a bá ní kó káàkiri ìlòjò tí máa ń rọ̀ láti bomi rin kú láti mú láti sàǹfààní pẹ̀lú ẹ̀. tó dájú pé àwọn ilẹ̀ eléyìí tó ní bùkátà sómi tọ́pọ̀ láti fi dáko ẹ̀rí ọlọ́run fi déédéé omi yẹn ó fi síbẹ̀. gẹ́gẹ́ bí irú ilẹ̀ mọ́sálì ń sìn wọ́n tún pa àwọn ilẹ̀ kan ní alhamdul jóró àwọn ilẹ̀ tó le ọlọ́run ọba tó wá darí omi wọ́n sọ àlọ́ síbẹ̀ ó sì pé ẹ̀rọ ọ̀pọ̀pá bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n omi yẹn wá láti Ethiopia lásìkò ojú rẹ̀ omi yẹn ó jẹ ọ̀pọ̀pá símú lọ́wọ́ àfún ilẹ̀ mọ́sàrì ló ní mú àwọn ah, ẹni tí àwọn ọkùnrin ó sì dúró sórí ilẹ̀ yẹn tí <clears throat> wọ́n lè dáko nínú ẹ̀ nítorí pé ilẹ̀ wọn ó dàbí ilẹ̀ ìró èyí tó ti pé yàn lè pọ̀ bẹ́ẹ̀ ní wọ́n fún ọlọ́run ọba subhanahu wa ta'ala àlẹ́kùn ọba ẹ̀wẹ́ alẹ́kàbí ọlọ́run ọba fúnni níwò àrùn ọba aláàánú àlùdàkú ọba aláforíjì. هم لا لهم صغيرة وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على باب لقادرون وأنزلنا من السماء ماء بقدر اللهم أصحك لك السماء قولي لون بواو داني بكاتاسي فأسكناه في الأرض اللهم أمي àwa ni kó gbélé ìyẹn ni pé àgbé omi yẹn kalẹ̀ tó bá ti sọ̀kalẹ̀ náà sójò tó ti pé yóò gbèrè sílẹ̀ kò ní tètè kó nílẹ̀ ìyẹn ni pé a fi sínú lẹ èyí tó ti pé ọgbà omi yẹn wọlé ọyá tàkọrọ ìsúnmọ́wájú èyí tó ti pé ọgbà omi yẹn wọlé a lè máa mú á sì máa fún àwọn irúgbìn mu nínú ẹ̀. ọlọ́run ní asọ̀kalẹ̀ láti sábà omi níbẹ̀ ní òbí wọn ta ní ìgbà. Àṣìkánáhù fi àmúbi. Ọlọ́run làwa ní kómi náà a fi gbé orílẹ̀. Wa inna ala dhahabin bihi laqadirun. Àwọn àmì yìí laqadirun alágbára ni wá wọ́n bá ti pa fẹ́ mú ohun ìyẹn kúrò tàkẹ́ níbi ó wúlò ọkọ̀ sáàyè sí yọ sàǹfààní fara yé ìyẹn ní pé tí wọ́n bá ti pa fẹ́ ká má rọ̀jò àbá sí bẹ́ẹ̀ táà ní rọ̀jò ìjẹ gbogbo olúwa ilẹ̀ máa ń filẹ̀ lákẹ̀sẹ̀kẹ̀ máa dà nǹkan gbọ́ bọ́jú wájú yẹ̀rẹ̀ kí ló máa ń ṣe náà ha kó lè ti bàjẹ́ bẹ́ẹ̀ náà. tá a bá fẹ́ kójú máa rọ̀ á sún bẹ́ẹ̀ kójú omi rọ̀ tá a bá sì fẹ́ á gbé ìjò yẹn kó lọ́dọ̀ yẹn lọ síbi ilẹ̀ pápá ilẹ̀ tó le a sì bẹ́ẹ̀ tó bá tó wù wá a lè sọ di òjá àgbà obìnrin mọ̀ tó já sí pé kò ní wúlò láti mọ̀ kò ní wúlò láti fún ẹran wọn àbá bẹ́ẹ̀ tó bá tó wù wá kalẹ̀ tó ti pé kò ní sọ̀kalẹ̀ sórílẹ̀ yọkà máa sẹ́ níbì kan a lè ṣe bẹ́ẹ̀ tàbá fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n bá tó wà a lè ṣe tó ṣe tó mi ẹ bá sọ̀ kalẹ̀ yọ kẹ̀ǹgbẹ́ ni kò ní débi tí ó ti ṣàǹfààní àmọ́ fẹ́ lánàá ọlọ́run ọba àti fẹ́ ọlọ́run ọba ń sọ omi kalẹ̀ láti inú ẹ̀sùn jò ní ti ń dùn tó mọ́ ọlọ́run wa ní kọ́ máa gbé ilẹ̀ kọ́ wà lórílẹ̀ ọjọ́ sí pé àwọn ìṣẹ̀lẹ̀ rọ jáde lórílẹ̀ yóò sì ní àwọn odò àwọn ní odò ìdí ọ̀sán ààbò fún oko lómi mu ẹ̀yìn yìí ó mú bẹ́ẹ̀ irúgbìn ó mú bẹ́ẹ̀ àwọn ẹranko ó mú bẹ́ẹ̀ ẹ wẹ̀ nínú ẹ̀ ẹ sì mọ̀ra nínú ẹ̀ ọ̀làhùn hamdu wàlúmínà ọlọ́wọ́n ọba yẹn òun ló ní ẹ̀yìn òun ló sì gbìdẹ̀ra. اللهم انفع انساننا كل من جنات من من نخيل وعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون فأنشأنا لكم به جنات من نخيل جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون ọlọ́run ní fàǹṣánà lákún bí i jẹ́nàtì fàǹṣánà lákún bí i fàǹṣánà lákún bí i jẹ́nàtì mìnàkì ọlọ́run ní àwọn amújáde fún yín pẹ̀lú tó tọrọ rẹ̀ jẹ́nàtì àwọn ọba oko eléyìí tó rí tó rẹwà amújáde mínà fi ilé nínú ìsọ àjàrà yóò sọ ọ̀pẹ lọ́dọ̀ tiwa ṣùgbọ́n yóò sọ dàbí dùn lọ́dọ̀ tiwọn wà á rìn àbí àti èso lẹ́bi tàbí tuntun gbẹ níjẹ́rẹ́. لكم فيها فواكه كثيرة ومنها تأكلون. الله ń bẹ fún yín nínú àwọn èso yẹn, fàwájú kẹsìrọ àwọn ọ̀pápánu tó pọ̀ nílànà èso ibẹ̀ nínú ẹ̀ àwọn èso tó pọ̀ ọwọ́ àdínú ẹ̀ ọ̀mínú hágá àkùlù náà èyí tẹ́lẹ̀ fi so jẹ́ ó tún wá nínú ẹ̀ yòókè tó làgbọ́n ń bí Ọlọ́run rù fún yí jáde. Ìtùlà kún bí ìzàrú àwọn zẹ̀yìn tó. Pẹ̀lọ́jọ́ tí ó rọ̀ yẹn, ọlọ́run rù jáde fún yí ìzàrú ìrúgbìn. Wọ́n zẹ̀yìn náà àti zẹ̀yìn tó ìdí epo ní. Wọ́n náà ní àti bí ọ̀pẹ lọ́dọ̀ tí wọ́n ó so dàbí tù lọ́dọ̀ wọn wọ́n ànábà àti só nábì. Àti gbogbo oríṣiríṣi èso ọlọ́wọ́ bá ń kójú mú jáde fún yín. Ọlọ́wọ́ ni wà ní ní àtà ló alọ́wọ́ àánú rẹ̀ èyí tẹ́ máa jẹ. Òun dàbí màtúfù aláṣẹ ìmọ̀kọ́tàrí. Dàkúbí wò ó تناقص به ونضجه ومنه تأكلون àwọn kan bẹ tó ti fẹ́ rí pé ó rẹwà ó ti gbó ó ti pọ́n ẹ máa wá jẹ nínú ẹ̀ nínú àwọn nǹkan tó lọ́wọ́ bá fi òjò yìí mú jáde ọ̀ṣájà rọ̀tà kàkóró jomi lórí sàyìn náà. ọ̀ṣájà tán. تخرج من السور بينها تنبت بالسور وشجرة تخرج من طول سيناء فإذا أتنبط بالدهن وصبغ للآكلين nínú nǹkan tọ́lọ̀ wọn bá fi òjò yé mú jáde ọ̀ṣàdàrọ̀ tán tẹ́ igi èyí tó sì fi ń jáde ní tóórì sàyìnà nínú tóórì sí ní tóórì sí ní wọ́n ní wọ́n pè ní jábálá látúrọ́ wọ́n ní apákan wọn sọ pé ìnàmọ́ ìsámọ́ túrọ́ wọ́n máa pè ní túrù ìdákálẹ̀ pé ìṣàjáwò tí igi bá wà nínú ẹ̀ ṣùgbọ́n tí o bá ní gínú wọ́n á pè ní jábálá látúrọ́ ṣùgbọ́n làwọn ọba alálámọ̀tà wọ́n tó náà òun náà ní túrò sí ní táǹkà ní sátúntì nìyẹn òun ní òkè èyí tọ́nà wọn bá ti bá nẹ́bí musa ọmọ ìmọ̀láńdẹ́ sọ̀rọ̀ àléhi sọláàtì ọ̀sọ̀lá àti gbogbo àyíká òkè yẹn tí igi ìlà ìtòrò wà bẹ́ẹ̀. وشجرة تخرج من كل سيناء تنبت بالدهن وصبغ للآكلين kíní yòówù jáde ibi yòówù jáde lè dúró nù ìpara máa ń jáde nù ẹ nítorí kó rọrọ ẹ wọ́n sì kó fi lílé àkìlí náà wọ́n tún jáde ń bẹ̀ òun náà ní kódò lóhun tá a lè fi rún nǹkan ẹ lọ pé kó wọn máa fi jẹ nǹkan àfi ń jẹ́ wà lọ́dọ̀ tó wa òróró ìyẹn lè fi jẹ nǹkan wọn ni wọ́n sí lóde nílé àkìlí náà a tún bá fi ń pa oúnjẹ tá a bá fẹ́ jẹ báyìí ẹni ọba fẹ́ jẹun kí ní tí wọ́n mú nú epo olù ìgbà ètò yẹn àbúròró yẹn wọ́n máa fi jẹ nǹkan wọn ni wọ́n sí lóde nílé àkìlí. عبد بن حميد من المسجد حتى تفسير هذا العمر قال النبي صلى الله عليه وسلم قال اقتدموا بالزيت والدهنوا به قال يقول هما في رمك هما في رمك يقول بأن نبيه مو قاعدة في قد يقول سيلا دعا كان ẹ máa fi jẹ sọ wọ́n jẹ́ ìlú òlé ẹ̀sùn máa fi para. فإنه يخرج من شجرة مباركة nítorí kí ikú yẹn ó máa ń jáde láti di igi alábàárìkà àtẹnu igi tó jẹ́ igi alábàárìkà igi ọ̀pẹ ó yẹ pé ewé rẹ̀ jábọ́ gbogbo tó màálù kò sí nǹkan kan tí òwúrò lára màálù ìgbẹ́ rẹ̀ ìwo rẹ̀ eegun rẹ̀ ẹran rẹ̀ awọ rẹ̀ gbogbo ẹ̀ pátá àǹfààní kàdáàlì igi ọ̀pẹ igi alábàárìkà lára ẹkùn jẹ́ nǹkan kan máa fi ọrùn kan láì ẹ̀kọ́ ẹ̀tẹ̀ nínú rẹ̀ ẹ̀sìn fi para. فإنه يخرج من شجرة مباركة torí kò yẹn ní wọ́n ń jáde láti bí ibi alágbàtà ọlọ́ọ̀bá sọ fádà yíwá ń sọ nípa àwọn ẹlẹ́gbẹ́ta ọlọ́ọ̀bá tó dá fún wa táwọn náà fi ohun tó jáde níbi omi òjò ìtọ́wá láti sámà ọdún sáfà rèé لكم في الأنعام لعبرة يسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون الله وإن لكم في الأنعام لعبرة وإن لكم في الأنعام لعبرة إيه الأنعام أتصرفوا هنا ني رقومي معلوم أقول ọlọ́run ní àríwòye ń bẹ fún yín nínú ẹ̀. Ìkúnlé máa fi bótó ní ha. Ọlọ́run lá fún yín mu nínú ohun tí ń bẹ ní fún àwọn ẹran yẹn, òun ni wàrà. ولكم فيها منافع كثيرة ولكم فيها منافع كثيرة ومنها تأكلون àwọn àǹfààní tó pọ̀ tún bẹ tẹ́ẹ̀sì lára àwọn ẹran wọ̀nyí bí irun ara rẹ̀ àti sàwọn ilé ìdájú sátìlẹ̀ hajj wípé inú àǹfààní tẹ́ẹ̀sì lára àwọn ẹran yẹn wàrà wọn a lè mú ẹ̀rin ara wọn a lè jẹ bákan nínú ara wọn a fi fàǹfààní a tún máa wá gùn wọn káàkiri a máa fi gbẹ́rù lọ sí ìlú tó jìnnà wọ́n lọ lọ́wọ́ bá sọ pé wọ̀là tó ń fi àmọ́ náà fi hàn kẹ̀sí rà. Àkùn fi àmọ́ náà fi hàn kẹ̀sí rọ̀ tún. A níbẹ̀ fún yín lára àwọn ẹran wọ̀nyẹn bí ràkúnmí màálù àwọn àǹfààní tó pọ̀ ìjọ̀kùnrin lára wọn. Ó dẹ̀ wà nínú wọn tó fi pé ẹni lè máa gun àwọn káàkiri bí àgbò, bí ewúrẹ́, bí mẹ̀sọ́rọ́, gbogbo orúkẹ àwọn ilé ẹni lè máa gùn wọn jíjẹ òun lẹ́jẹ wọn. Kásẹ̀ láwọn kìí náà á jẹ wọn, àkúnmí á jẹ mẹ́, màálù á jẹ mẹ́, àwọn àgbò àti ewúrẹ́ ìjẹ lásán láwọn a lè máa gun àwọn káàkiri lóòótọ́ ìyẹn lè mú wàrà tí wọn náà ọlọ́wọ́ subhanahu wa ta'ala inú ìdẹ̀ra tó máa ṣe fún wa ṣùgbọ́n ká tó nílẹ̀ yẹn ilé iná ìṣòro ọlọ́wọ́ bá dẹ̀dà tó ní wa tahmilu athqalakum ila baladin lam takunu balighin وتحمل, وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق أنفسكم Aláwọn ọ̀rà fún mí yẹn, wọ́n máa bá yí gbé ẹrù yí tó wúwo lọ sí ìlú tó ti pẹ̀lẹ̀ débẹ̀. Àfi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wàhálà. Inna rabbakum lárọ̀ òòrùn rọ̀hìn. Dájájọ́ ẹlẹ́dàá yìí lárọ̀ òòrùn. aláàánú ni oníkẹ̀ẹ́lì tí máa ń ti pé èèyàn àánú bá ti fún lára àwọn ẹran wọ̀nyẹn tí ẹ̀kọ́ wọn bá ara wọn ara wọn ọba قيدنا على أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما الله نجيه ومامي ويجيه ومامي wípé àwọn alájá fún wọn nínú àwọn Ẹ̀ẹ́ kí la dá fún wọn, ọlọ́run ọba lọ́fọwọ́ rẹ̀ bí àlàní ààbù, àwọn ara fún mi, ọlọ́lọ́dá. Wọ̀hún láhà máa lè kú. Ọwá ti páwọn ni wọ́n padà wá ní kápá lórí ẹ̀. وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رُكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ àwa ṣe àwọn ara fún míyàn rọ̀ fún wọn. Mọ̀mí ń àrọ̀ kúrò òru. Ee! Kí ló dín náà? Mọ̀mí ń àrọ̀ kúrò òru. Ń bẹ nínú rẹ̀. Àwọn èyí tá a máa gùn táwọn èèyàn máa gùn. Mọ̀mí ń àyà kúrò. Ó sì wà nínú rẹ̀ èyí táwọn èèyàn máa jẹ. ولهم فيها منافع ومشارب أفلا يشكرون àtúgbò tó wà fáwọn èèyàn lára àwọn ara fún míwọ̀n yẹn mọ̀nàáfẹ́ àwọn àǹfààní ló pọ̀ wọ́n máa ṣàárì ìbẹ̀ àtàwọn èyí tí wọ́n máa mọ̀ àfàlà ẹ̀ṣòro ó ti wá jẹ́ sáwọn èèyàn dúpẹ́ lórí ìjẹ̀rọ ọlọ́run ọba yìí níparí ọlọ́ni wà àlẹ́yà wà alẹ́kùnlé tó ṣùmọ̀lúwọ̀n Ọlọ́run ní à ń gbé yín sórí àwọn ọ̀ràkún níwọ̀n yẹn. Bákanáà, yẹn ni pé láti fi gbẹ́rù látààyè ní látààyè tó jì síbi tó tó jì mìí látàyè sábọ́ sáyè kan. A tún wá ń gbé yín sórí àlìfólìkì ọkọ̀ ojú omi. À ń gbé yín síbẹ̀. Tọ́já títí yẹn náà ẹ fi gbẹ́rù láti orílẹ̀-èdè kan lọ sí orílẹ̀-èdè míì láti ìlú kan sí ìlú omi. Eléyìí ìdára ni. Èyí tó fi ní pé ìyàjọ́ kò ṣúkúrò àdáyé ọ̀sẹ̀ kan ká dúpẹ́ lórí ẹ̀ òṣìṣẹ́ wọn láàlè gbogbo pẹ́ ju káwọn ọlọ́run ọ̀fà yẹn lẹ́nu tó sí ìjọsìn lódodo nítorí pé gbogbo tó wà ní orílẹ̀ yìí ọlọ́run sí rọ̀ fún wa ó ṣe é nírọ̀rùn fún wa káàbì lè jọ́sìn fún ni káàbì lè mọ ọlọ́run lọ́lọ́run ni mo lọ́lọ́run bá fi ṣe gbogbo àwọn kan yìí nírọ̀rùn fún wa káwá rí gbogbo àwọn ọ̀dẹ̀rẹ̀ àwọn yìí ká bá mọ ọlọ́run ọba sìn ọ̀dà bí ẹni kéde ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ti àbàdálà mẹ́rìnmà rẹ̀ ti kú píláàtì. ọ̀dà àwọn gbogbo láàyè ní ẹ̀lùkókò àwọn aṣọ ọlọ́wọ́n bá kó nínú àdìgbàgbọ́ ọlọ́run kò sí wá lẹ́rú tó lè dúpẹ́ lórí àwọn ọ̀dẹ̀lá rẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك